kọ́ríntì kejì orí karùn-ún. nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa ti ayé bá wó àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run ilé tí a kò fi ọwọ́ kọ́ ti ayérayé nínú àwọn ọ̀run nítorí nítòótọ́ àwa ń kérora nínú èyí àwa sì ń fẹ́ gidigidi láti fi ilé wa láti ọ̀run wá wọ̀ wá bí ó bá ṣe pé a ti wọ̀ wá ní aṣọ a kì yóò bá wa ní ìhòòhò nítorí àwa tí ń bẹ nínú àgọ́ yìí ń kérora ní tòótọ́ ẹrù ń pa wá kì í ṣe nítorí tí àwa ń fẹ́ jẹ́ aláìwọṣọ ṣùgbọ́n kí a lè wọ̀ wá ní aṣọ kí ìyè kí ó lè gbé ara kíkú mì ǹjẹ́ ẹni tí ó ṣe wá fún nǹkan yìí ni Ọlọ́run ẹni tí ó sì ti fi àkọ́so ẹ̀mí fún wa pẹ̀lú nítorí náà àwa ní ìgboyà nígbà gbogbo àwa sì mọ̀ pé nígbà tí àwa ń bẹ ní ilé nínú ara àwa kò sí lọ́dọ̀ Olúwa nítorí pé nípa ìgbàgbọ́ ni àwa ń rìn kì í ṣe nípa rírí mo ní àwa ní ìgboyà àwa sì ń fẹ́ kí a ti inú ara kúrò kí a sì lè wà ní ilé lọ́dọ̀ Olúwa nítorí náà àwa ń dù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 àwa ń yí ènìyàn ní ọkàn padà ṣùgbọ́n a ń fi wá hàn fún Ọlọ́run mo sì gbàgbọ́ pé a sì fi wá hàn ní ọkàn yín pẹ̀lú nítorí àwa kò sì ní tún máa yin ara wa sí yín mọ́ ṣùgbọ́n àwa fi àyè fún yín láti máa ṣògo nítorí wa kí ẹ lè ní ohun tí ẹ ó fi dá wọn lóhùn àwọn tí ń ṣògo lóde ara kì í sì ṣe ní ọkàn nítorí náà bí orí wa bá bàjẹ́ fún Ọlọ́run ni tàbí bí ìyè wa bá wálẹ̀ fún yín ni nítorí ìfẹ́ Kristi ń rọ̀ wá nítorí àwa rò báyìí pé bí ẹnìkan bá ti kú fún gbogbo ènìyàn ǹjẹ́ gbogbo wọn ni ó ti kú ó sì ti kú fún gbogbo wọn pé kí àwọn tí ó wà láàyè kí ó má sì ṣe wà láàyè fún ara wọn mọ́ bí kò ṣe fún ẹni tí ó kú nítorí wọn tí ó sì ti jíǹde nítorí náà láti ìsinsìnyí lọ àwa kò mẹ́nìkan nípa ti ara mọ́ bí àwa tilẹ̀ ti mọ Kristi nípa ti ara ṣùgbọ́n nísinsìnyí àwa kò mọ̀ ọ́n bẹ́ẹ̀ mọ́ nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí wọ́n sì di titun ohun gbogbo sì ti ọ̀dọ̀ Ọlọ́run wá ẹni tí ó sì ti pasẹ̀ Jésù Kristi bá wa làjà sọ́dọ̀ ara rẹ̀ tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ ìlàjà fún wa èyí nì ni pé Ọlọ́run wà nínú Kristi ó ń bá aráyé làjà sọ́dọ̀ ara rẹ̀ kò sì ka ìrékọjá wọn sí wọn lọ́rùn ó sì ti fi ọ̀rọ̀ ìlàjà lé wa lọ́wọ́ nítorí náà àwa ni ikọ̀ fún Kristi bí ẹni pé Ọlọ́run ń ti ọ̀dọ̀ wa ṣìpẹ̀ fún yín àwa ń bẹ̀ yín nípò Kristi ẹ bá Ọlọ́run làjà nítorí ó ti fi í ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀.